ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT mo sọ fún yín pé kẹ́ ẹ máa tọ́jú ara yín pàápàá wo obìnrin ṣe ti rí pé wọ́n massage mi ṣe rí pé wọ́n massage mi mo gbéra mi wá ni torí bọ́dì mi dàbẹ̀ ni pé wà stressed so ṣe rí pé wọ́n fún mi ní massage lọ́wọ́ ó dáa kọ́ bá massage èèyàn tó báyìí kéèyàn wá lọ kó wá lọ sùn sábẹ́ okó gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ service ọmọbìnrin tó ń ṣe fún mi yìí you can contact me on plus four four seven four zero four eight five one two three four kò kí ń ṣe fọkùnrin o obìnrin nìkan ló máa ń ṣe fún o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ service ẹ tẹ́ bá fẹ́ kó wá kó massage yín ẹ bá lè san owó ẹ á wá sílé yín bẹ́ẹ̀ bá lè san owó ẹ ẹ máa lọ bá ṣe ti báyìí mo péra mi lọ bá mo ṣe rọra ń bọ̀ láti placement mi mo ya yà síbẹ̀ pé jẹ́ kí n fúnra mi ní treat jẹ́ kí n tiẹ̀ tọ́jú ara mi kí n pamper ara mi díẹ̀ ẹ kọ́ màsáàjì obìnrin tó báyìí kó wá lọ sí abẹ́ oko ẹ lè imagine irú obìnrin irú oorun tó máa sùn endorphin á á trigger nínú ọpọlọ ẹ gbogbo pain rẹ á wá lọ tẹ bá mọ bí mo ṣe ń feel ah. Ah. ẹ bá mọ bí mo ṣe ń feel pẹ̀lú bí tí nǹkan yẹn ń bà lára mi ò dáa bí tí màsáàjì yẹn ń bà lára mi. Yeah. Uh, yeah. Ah, Emma Sheo, if you want this service, you can contact me on plus four four seven four zero four eight five one two three four. She can come to you provided you are able to pay her. And to about the fair choice, may you want to go to her free. But cooking shop women only. No man she. But try to pamper yourself. It's very good for your body. Sherry, Moshe Few ṣẹ̀rí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o you take yourself come back come come aside mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ìfẹ́ kójú ọ̀wọ̀ tó ló sọ fún mi pé òun ò fẹ́ pé kí n má jẹ I'm trying to avoid your face so mi ìfẹ́ kójú ẹ̀ yọ. Mm ẹ jẹ́ ẹ máa mú if you want a service please contact me on plus four four seven four zero four eight five one two three four it's very good for you after the bá ti fún yín ní massage tán kẹ́ Do dóko kan dó yín dáadáa ẹ sun oorun ayọ̀ oorun alálùbáríkà ara yín gan á yin ọlọ́run go. but ẹ jọ̀ọ́ ẹ máa gbéra yín lọ lẹ́ǹkan kan kó massage yín ṣé ti yé tọkùn yorùbá lè ṣe fún yín ẹ gbéra yín lọ kẹ ẹ lọ sanwó ẹ pampa ara yín ẹ má jò níṣẹ́ nìkan ẹ enjoy ara yín ẹ ẹ fúnra yín ní treat ẹ ẹ ẹ ní regret pẹ ṣe o ire o dàbọ̀.